àtàwọn gómìnà àtijọba àpapọ̀ olè kan náà ni gbogbo wọn o buhari ló kọ́kọ́ pè wọ́n lólè òun ló sọ pólè làwọn gómìnà wa gbogbo pówó tó jẹ́ tìjọba àbílẹ̀ tó ń dé sọ́wọ́ wọn níṣe ni wọ́n ṣe kinní náà báṣubàṣu buhari ló yẹ káwọn gbèríko ti dàgbàsókè jù báyìí lọ ó sì yẹ káwọn tí wọ́n wà ńbẹ̀ ti máa tọ́jú àwọn ìlú ńlá nípa pípèsè oúnjíjẹ rẹpẹtẹ fún gbogbo ìlú èyí tí ó padà jẹ́ kétò ọrọ̀ ajé dáa lọ́rọ̀ kan buhari ló lé làwọn gómìnà yìí jàre kó sì tó sọ̀rọ̀ ní mínísítà ẹ̀kan ti sọ̀rọ̀ clement agba ìyẹn mínísítà abẹ́lé fétò òṣùnà owó tóun sọ páwọn gómìnà gan-an ló ń kóṣe àtòṣì báwọn aráàlú pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tí yà ń já àwọn èèyàn tí ìṣẹ́ sì ń ṣẹ́ yìí kò sẹ́ni méjì tí wọn yóò mú sí i àwọn gómìnà tí wọ́n ń kágbádá àranù kiri gbọ́gbọ́ yìí ni ọ̀rọ̀ náà báwọn gómìnà náà nínú àbí ta ni wọn ó pè lólè gbangba tí ò ní bara jẹ́ kódà kò jójúlówó adigunjalè ni ńlá àwọn gómìnà náà bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ wọn láwọn kọ́ ló lè o péjọba àpapọ̀ gan-an ni ǹjẹ́ kí ló dé wọ́n lówó tí wọ́n ń gbé kalẹ̀ páwọn fẹ́ ná báwo wọ́n ti ṣe ṣòwò náà sí i pé gbogbo ìgbà làwọn aṣòfin ti ń béèrè pé kóbìnrin tó wà ní ètò ìnáwó yìí wá ṣàlàyé bó bá ti débẹ̀ kàntankàntan ni ó máa sọ bí ọmọ kú lọ́wọ́ adití níbi tó wó wọlẹ̀ sí gan ẹnikẹ́ni ò ní gbọ́ àwọn gómìnà yìí lẹ́rìn láwọn ń fìjọba àpapọ̀ rìn péjọba àpapọ̀ ń sọ̀rọ̀ páwọn làwọn kò ṣe àtòṣì báwọn èèyàn àwọn làwọn kò tọ́jú ìgbèríko wọ́n ní tó bá jẹ́ ibi tíjọba ti lójú tì ní irú ọ̀rọ̀ bí ò yẹ kó tẹnu Buhari tàbáwọn èèyàn ẹ̀ jáde wọn ló sì tó bá wọn ń gbèríko ṣebí ìjọba àpapọ̀ ló fà á ìjọba àpapọ̀ ló fààyè gba àwọn Fúlàní onímàálùú àwọn Fúlàní ajínigbé àwọn Fúlàní afẹ̀míṣòfò tí gbogbo wọn sì sórílẹ̀-èdè Nàìjíríà di pápá ńlá kan tí wọ́n sì ń pa àwọn èèyàn lápàtà àwọn gómìnà yìí ní kò ṣẹ̀ṣẹ̀ di páà ń ṣàlàyé ẹ̀fẹ́ nìkan nítorí páwọn àgbẹ̀ ò lè lọ sóko wọn táwọn tó lóko ńlá gan ò lè débẹ̀ nítorí àwọn ajínigbé àtàwọn afẹ̀míṣòfò ṣe bóun tó jẹ́ kíyàn máa jàlú nìyẹn èyí ló sì ń fàṣẹ fáwọn èèyàn àwọn gómìnà ń béèrè lọ́wọ́ Buhari àti mínísítà rẹ̀ pé irú ìjọba wo lápẹ́ òkè tó ààbò orílẹ̀-èdè rẹ̀ bíi tiwọn yìí rí ìjọba tó wà bíi aláìsí tí wọ́n kàn wà tó ń gbogbo dàrú mọ́ wọn lórí tí wọn ò sì lè ṣe kinní kan sí i àwọn gómìnà ní kí wọ́n má bá wọn o ẹni tí ò bá fẹ́ forí gbèpè kí wọ́n má bá wọn rárá ìjọba àpapọ̀ ni kò sọ bó ti ń náwó àwọn ọmọ nàìjíríà àwọn náà ní kí wọ́n sì ṣàlàyé ìdí tí òfin ṣètò ààbò ń bì kankan lórílẹ̀‐èdè yìí àtòun tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n fi fọkàn àwọn ará orílẹ̀‐èdè yìí gbogbo balẹ̀ ẹ̀ ń bá rí bọ́rọ̀ náà ti ń lọ yóò mọ̀ pé táwọn ọmọ nàìjíríà ti bá wọn nígbà táwọn méjèèjì tí wọ́n ń ṣèjọba lé wa lórí ò bá wọn yé ìjọba àpapọ̀ lọ́rọ̀ gidi kan tí ó sọ fáwọn gómìnà àwọn gómìnà ò lọ́rọ̀ gidi kan fúnjọba àpapọ̀ nítorí ìṣe àtiṣe wọn kò dọ́gba kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n kinní kan wà tó pa àwọn méjèèjì pọ̀ ìyẹn náà lówó kíkó jẹ àtijọba àpapọ̀ àtàwọn tí wọ́n wà níjọba àpínlẹ̀ ta ló lè bọ́ sí gbangba kó gbára ẹ̀ ṣépè pòun wá àwọn ọmọ nàìjíríà jẹ ṣáwọn gómìnà kan tí wọn ò ní kinní kan kí wọ́n tó dórí oyè tí wọn ó sì dolówó ayé láàrin ọdún mẹ́rin ní káwí ni tàbí táwọn mínísítà tó wà lábẹ́ Buhari tí wọ́n ti jàpò ìjọba àpapọ̀ dálu ṣáwọn gómìnà tó ń kówó síkírọ́rìtì jẹni ká pè lólè ni àbí ìjọba àpapọ̀ tó ń jówó tí wọ́n bá fẹ́ fi rọta àbọn àtàwọn èlò jagun míì bí ìjọba ìbá ṣé bí ń ṣe ló yẹ kó dárúkọ àwọn gómìnà olè tí wọ́n ń jówó àwọn ará àjọba ìbílẹ̀ kù kí gbogbo ayé sì fojú ara wọn rí i ṣùgbọ́n wọn ò lè dárúkọ ẹnikẹ́ni nítorí igbó kan náà lọ́dẹ wọn ń dẹ ìkan náà ni wọ́n ìwà kan náà ló sì wà nù wọn Èdùmàrè ní kábẹ̀ kó bá wa yí nǹkan padà kó bá wa gbá wọn olè tó wà nílé ìjọba yìí dànù kó gbá wọn dànù sígbó rere kálàáfíà lè délùú kóríire nàìjíríà lè padà tó lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ àwọn eléyìí ó jẹ nàìjíríà dàlú ni o kìkìdá àwọn olè lásán lásán ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí